Kilo wá dé tó rò pé ìtìjú ni ẹ jẹ́ ká sọ èdè yorùbá óyá óyá sọ sí mi kí kilo tude o ki lo tun sí kilo lo kilo wa de to ro pe itiju ni ka so eje yoruba oya oya so mi kin n so si e ń mi léde ilé wa kíkẹ́kọ̀ọ́ mọ̀ wá lédè ilẹ̀ wa. ṣe é ṣe dáadáa. yorùbá dùn yorùbá dùn mọ́ mi ó dùn ún sọ ó dùn ún gbọ́. kí lorúkọ ẹ. má bọ̀ má bọ̀. nọ̀rọ̀ ah, pàtẹ́wọ́ fàbúrò ẹ̀ ẹ̀ má ṣubú ọ má ṣubú ọ kápá. nínú ẹ̀yin méjèèjì ta lẹ̀gbọ́n ta làbúrò. èmi rẹ̀ gbọ́ ẹ báwo ló ṣe jẹ́ tó yẹ pé ìwọ lẹ̀gbọ́n báwo ló ṣe jẹ́ gbọ́n tóun ò jẹ́ gbọ́n. nítorí wá bí ayọ̀ mi jẹ. kí wàá ní ẹ̀gbọ́n kí ni ìdàkejì ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n ni ẹni tí àbúrò máa ń tẹ̀lé àbúrò máa ń tẹ̀lé nǹkan tí ẹ̀gbọ́n ṣe. Hmm. àbúrò máa ń fẹ́ wà pẹ̀lú ẹ̀gbọ́n gan àbúrò máa fẹ́ ṣe pẹ̀lú ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀gbọ́n ṣe ni àbúrò máa ṣe àbúrò dẹ̀ lè ṣe ju ìyẹn lọ. ta ni ayọ̀ sí wọ̀ ẹ̀yìn mi ní ní àbúrò mi ó wù mí gan bí ọ̀rẹ́ mi tó máa ń ṣe pẹ̀lú mi ní gbogbo ìgbà máa ń múnú mi dùn. olúwa ṣeun. ayọ̀ ta nìyẹn. bàbá. ṣé o fẹ́ràn ṣé o fẹ́ràn nọ́ra ṣé o nífẹ̀ẹ́ ṣé o nífẹ̀ẹ́ nọ́ra onífẹ̀ẹ́ ṣé o nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ nífẹ̀ẹ́ ṣé o máa ń ṣeré pẹ̀lú Nara ẹ máa ń ṣeré ṣé wàá fa ẹ̀gbọ́n ẹ mọ́ra fún mi jọ lọ fa Nara mọ́ra. fàmọ́ra gbé fọwọ́ ẹ̀ fọwọ́ ẹ̀ sára Olúwa ṣeun ṣé ẹ ti jẹun. ó ti jẹun ó ti gán ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ fún mi tẹ́ fẹ́ béèrè uh-huh. ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ayọ̀ kí tó máa ń jẹun gan ó lè kí n fẹ́ bóúnjẹ sílẹ̀ ayọ̀ ayọ̀ kí tó máa ń jẹun gan kí ló dé. fọwọ́ kan orí ẹ̀ ayọ̀mídé fọwọ́ kan orí fọwọ́ kan run irun. hey Ayo níbo ni àyà ẹ wà àyà ikùn nìyẹn soke die si sí àyà ikùn ẹ̀dà àyà nìyẹn ikùn dà má ṣí sílẹ̀ <laughs> níbo ni die ẹ wà gba káṣọ ẹ sílẹ̀ ìdí ẹ dà ọwọ́ ẹ dà ọwọ́ ẹnu dà ẹnu ojú ẹ̀ dà ah, etí ń kọ́ ẹsẹ̀ dà. ọmọdún ọmọdún kan náà èmídé àìmídé máa pé ọmọdún méjì ṣùgbọ́n mo ọ̀rọ̀ púpọ̀ ní Yorùbá àìmídé um, lánàá rẹ́rìn uh-huh. àìmídé àìmídé rẹ́rìn rẹ́rìn. ṣé wàá pàtẹ́wọ́ fún wa. ṣé o lè fò níbi wà yẹn láì ṣubú ṣé o lè fò tó bá ṣubú gbó ah ó tó bó ti ẹ bá parí ètò ẹ bó ti sọ ó dàbọ̀. Thanks for watching that video. I created it in order to encourage people like myself and others who may be Nigerians or married to those who are Nigerians and live maybe away from home or even those who live at home in you know in Nigeria or elsewhere where Yoruba the Yoruba language is spoken to encourage you to please pass this language on to your children and to to assure you that it is quite possible to do. I know a lot of us are very, we all are very busy and go by our day, but remember, language is an art and it's a gift. Just like you, just as you pass English along to your children, you can pass your own native tongue along as well. And it's actually very possible to do. My goal in creating the video you just saw and in creating, endeavoring to create more is that I want to demonstrate this possibility to you. I think that Yoruba, the Yoruba language is so rich and should be passed along, should be passed to generations to come. And it all starts with you. If you begin to speak it today, if you just decide that, you know, regardless of my children's age, if they're still under me, I will teach them this language. So I ask you, as you um, watch and rewind this video, you could see the one-year-old just, you know, picking up the language and responding to the older child. So um, it is quite possible and I would like to take you along this journey so that we can do it together. And regardless of the age of your children, you can do it. Huh? Ah! So if you've enjoyed the video and would like more content, please um, subscribe and if you truly truly like what you've seen please give us some thumbs up more videos to come um, thank you so so much for watching and please let this start with you today what do I mean let the teaching and the passing along of the Yoruba language start with you today thank you for watching